pyronite disease yẹn disease àwọn àgbà ni pyronite disease is curved erection erection tó curve àwọn ọkùnrin míì wà tẹ erection wọn máa ń tẹ̀ normally pyronite disease àwọn tí wọn ti darúgbó ni mo ń ṣe àwọn bàbá sixty bàbá seventy ló jẹ́ pé erection òun ò ní náà romọ́ ó máa cough ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ṣèwádìí bí mo tún ṣe béèrè ọ̀rọ̀ gather information wọ́n ní ìtí tún máa ń fa pyronite disease fún àwọn ọmọdé torí èèyàn tó pè mí tó sọ ó lóun ṣì wà ní age of thirty three pé ṣùgbọ́n kó òun máa ń tẹ̀ wọ́n ní slamming máa ń fà àwọn ọkùnrin tó máa ń slam obìnrin tó máa ń dó obìnrin pàpàpàpà yẹn tó bá ṣe ń dó obìnrin pàpàpà kò sí nǹkan tó burú níbẹ̀ because obìnrin míì gan like slamming yẹn wọ́n ní ṣùgbọ́n tó bá lọ miss target tẹ́ pé tó lọ miss target òbò ìwò tó fẹ́ lọ yẹn tó fẹ́ lọ fi force tó fẹ́ fi wọlé yẹn tó lọ force yẹn dó ara tó bá ti fi force yẹn hit ara bóyá bíi labia manora labia ẹjọ ẹ bá mi like and love bí alábíò manora bí lábíò majora ń lo lọ fi hit tàbí tan tí force yẹn bá tó wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ often and often ó rí i pé the force will come back on your penis and as much as you continue tó bá ṣe ń slam bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kó o fúnra ẹ ní pyronide disease àtọwọ́dá artificial pyronide disease tó sì ti dàgbà meanwhile pyronide disease ò míì kò lóò lè súnmọ́ obìnrin ìwọ tí pyronide tó bá pópó ẹ bá tẹ̀ sọ́tún o lè wọlé through left ìwọ tí eh, pyronide eh, bá tẹ̀ sí left o lè wọlé sóbìnrin lára true right so answer tí wọ́n fún mi fún yẹn nìyẹn pé pyronide ó lè ṣe ọmọdé náà ìyẹn yọ̀ǹgọ̀ ọkùnrin tó yọ̀ǹgì yípe ṣùgbọ́n tẹni tó bá ń slam obìnrin tó máa ń dóbìnrin pàpàpàpà yẹn pẹ̀lú force pẹ̀lú fast rate ṣóyè wa wọ́n ní tí ò bá ti le tó bá lọ miss target tó ń fọkó hit ara tó fi hit labia tó fi hit ibòmí yàtọ̀ fún wò tó target wọ́n ló máa ń fa pyronide then effect of marrying an old man ṣe rí ansa yìí mi ì fẹ́ sọ sí bíbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí n ansa ẹ̀ ẹ fún mi wípé yes yes if you want me to answer this question of what are what is the effect of marrying an old man you understand mi fẹ́ answer it because mi fẹ́ wàhálà a ní oríṣiríṣi àwọn ọmọbìnrin kéékèèké tí wọ́n fẹ́ àwọn bàbá arúgbó then why should I retire for sex there is no retirement age for sex ṣóyé wa kò sí retirement age fún sex àtọkùnrin àtobìnrin títí tí èèyàn á fi darúgbó téèyàn bá ti lẹ́tọ̀ọ́ sí tó ti jẹ́ pé nínú confinement of marriage ni kò sí retirement tọkùnrin á fi pé hundred tóbìnrin á fi pé hundred ló lè máa ṣe sex the only thing kan ni pé a nídìí láti ṣe kí ni láti wá ìmọ̀ ẹni pé tí obìnrin bá wà ní oyún ọmọ kàwọn ìwé ọmọ fíṣítì àwọn èèyàn tó tó àwọn ìwé tó lè mú ọmọ àwọn oúnjẹ tó yẹ ọmọ jẹ ní oyún àwọn each stages of oyún ṣóyè wa bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló ṣe rí tá a bá ṣe ń dàgbà tá à ń pé forty tá à ń pé fifty tọkọ wa náà ń pé fifty sixty seventy eighty a gbúdọ̀ mọ wá àwọn nǹkan because changes ti máa ma ṣẹlẹ̀ lára changes tó ṣẹlẹ̀ yẹn ò mú retirement wá fún sex there is no retirement age for sex gẹ́gẹ́ bí mo ti kà nínú ìmọ̀ ṣóyè wa báyìí then leakage of sperm after sex pé kí ló dé tí ó jẹ́ pé sperm máa ń dànù lára obìnrin míì after sex it is the law of gravity ṣóyè wa ẹ jẹ́ ká type law of gravity if you are hearing me type the law of gravity it is the law of gravity ṣé mo ń pé òbó máa ń dorí kọlẹ̀ ni òkó ló máa ń nàró torí ẹ̀ làwọn yorùbá ṣe máa ń sọ pé ìbà lọ́wọ́ gbogbo òbò tó dorí kọlẹ̀ tí ó ṣẹ̀jẹ̀ òbó máa ń dorí kọlẹ̀ ni so sperm cell dẹ̀ ní semen liquid ni as much as tí ejaculation ba ṣẹlẹ̀ tóbìnrin bá ti dìde ó possible kí díẹ̀ ṣàn dànù èyí tó ṣàn dànù yẹn èérún ẹ̀pà ni sórí èyí tó máa jẹ́ kó o lóyún ó ti lọ sí the right place tó yẹ kó lọ because àwọn obìnrin míì máa ń feel bad pé àbóyá nǹkan tí ò bá dẹ̀jẹ̀ káwọn lóyún bóyá òǹdẹ̀ ni ó jáde yìí o òun kọ́ ló jáde tí ọlọ́run bá ti sọ wípé okay law of gravity thank you tí ọlọ́run bá ti sọ pé sẹ́ẹ̀sì tó ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn ni ló fi bímọ sperm sperm ẹyọ kan péré out of millions ẹyọ kan péré ló ní láti fertilize egg yẹn so èyí tó jáde yẹn kọ́ ló need èyí tó need ti lọ síbi tí egg yẹn wà ṣẹ́rí sperm tẹ̀ ń wò yẹn ó ní temperature tó lè fi ṣiṣẹ́ mọ́ ó dẹ̀ ní ray of light tó bá rí mọ́lẹ̀ kò ní ṣiṣẹ́ ó máa wà denatured ni temperature ẹ̀ bá dẹ̀ ti high tàbí tó low ó máa wà denatured gbogbo sẹ́ẹ̀lì inú ẹ̀ máa kú títorí ẹ̀ ní ọlọ́run ṣe ṣe ṣe àṣepé nígbà tí ọkùnrin bá fẹ́ ejaculate organ ẹ̀ máa wà nínú ara obìnrin ó bá ti ejaculate báyìí the sperm goes straight to where the egg is torí ìmọ́lẹ̀ ògbà àwọn tó máa ń artificial insemination torí ẹ̀ ló fi dàbí yìí pé ọ̀pọ̀lọpọ̀ míì kì í wọ́ọ̀kì ìmí ìmọ̀ ń ṣiṣẹ́ oṣù gbọ́n percentage ti máa ń ṣiṣẹ́ bóyá forty percent ṣòye wa because àwọn precaution yẹn any alteration báyìí ó lè máa work out yàtọ̀ fún natural means tí ọlọ́run ní ká fi máa lóyún ká fi máa ní sex ká fi máa lóyún tó bá ti di wípé another means la fẹ́ lò orí ọ̀fẹ́ ọlọ́run nìkan ni tó bá lò mọ́ sáyẹ́ǹsì láti ṣe IVF láti ṣe sòrógésì á rí wípé ìmọ̀ ni wọ́n ń lò ọlọ́run ló dẹ̀ máa ń ṣàánú sí i natural way tọ́lọ́run fi ní ká máa lóyún ìwọ tó bá ti ní sex tí ọkọ ẹ bá súnmọ́ ẹ sẹ́yìn tó wá dìde sperm tó dànù yẹn law of gravity ló jẹ́ kó dànù èyí tí ó lọ síbi tó ti lóyún ti lọ síbẹ̀ so èèyàn èèrùn àpá ni there is nothing to worry about then sperm after eh then why did fellatio nonsiate me pé kí ló ti fellatio fi máa ń gbé òun léèbí fellatio is oral sex on the man cunnilingus is oral sex on the woman you understand but fellatio yẹn o máa nonsiate ẹlòmíì kì í ṣe pé bóyá nítorí wípé ara ń rìn ó rìn lára ẹlòmíì máa ń dìkì organ sí ọ̀fun ìwọ ló tó bá ti mú ọ́gànù ọkùnrin tó bá ti fi sọ́ọ̀fún ẹ lọ́rùn lọ́rùn lọ́rùn wàá fẹ́ nonsense wàá fẹ́ bì so it's not the act that is nonsating you toothbrush ta fi ń fọyín ta bá fẹ́ fọ ahọ́n wa ẹ̀rì pa dìpọ̀ ẹ̀ sọ́fun ó máa dà kó fẹ́ gbé wa léèbí kó jẹ́ síbí gan ló fi sọ́fun kódà kó sọ ọwọ́ ẹ̀ ló fi sọ́fun tó bá ti lọ sọ́nà fún ẹ lọ́rùn lọ́rùn lọ́rùn lọ́rùn lọ́rùn wàá fẹ́ bì so kò ó ṣe fẹ́ láti òyìn ló ń gbé ẹ léèbí ìwọ ló ń fi organ sí truth so you can meet the the the sex therapist to tell you how to do fellatio in case the two of you like it but if you didn't like it you can stay away from it so fellatio does not nunstate you naturally it is you that you are dipping it into your truth then capricorn get me pregnant sherry precon is just like a liquid that will first of all come before the normal ejaculation precon is ordinary liquid itself when i was working on this question i was told that precom only mix mix mọ́ ṣàmì pé precom will come before the normal come before the normal ejaculation so wọ́n wá sọ wípé it is not impossible pé gbà míì remnant sperm díẹ̀ lè mix mọ́ precom kó tó di wípé sperm gan máa wá wá fúnra ẹ̀ so normally precom fluid yìí omi lásán yẹn kò lè impregnate yẹn bẹ́ẹ̀ o mọ̀ bóyá before your man withdraws bóyá little nínú sperm ó ti ṣèṣì mix mọ́ precon so tí remnant sperm kéékèèké tó bá ti lè mix pẹ̀lú precon báyìí ó lè fún ẹ lóyún kì í ṣe precon ló fún ẹ lóyún but sperm kéékèèké tó ti mix mọ́ so i'm here i'm in my shop i'm at work i don't know if sperm has mixed with the precon that was released inside you so tí sperm bá ti lè mix mọ́ there is possibility tó bá lọ rápálá débi tí ẹ̀gì ẹ wà ó possible kó fún ẹ lóyún so that means you go and register in Antinata, and we sing duduke for you ṣóyéwa so precom cannot single-handedly impregnate you but if it mix with some little remnant of sperm it can impregnate you then another question that i have here can i stop sleeping with my man cause he has many women sherry this is a is more or less a rhetorical question because that you can establish that your man is having other women it will be dangerous for you to stop relating with him we understand that we need to be careful of infection but at the same time we keep on praying because anything or thing, tí alternative you can stay away whereby he will, he will start begging you but someone who now have alternative you don't know the category that your own body is among all the bodies all the people he is jamming his body with o mọ̀ bóyá top up ló kàn fi wọ́n ṣe bóyá wọ́n gan kọ́ ni main ni main we have main we have top up we have uh, main and booster so o mọ̀ bóyá ó kàn fi wọ́n boost ni bóyá top up tí ilé bá dá ló ń fi ẹ́ ṣe because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nínú ilé they think they are the main person that their husband is relating with and they might not be the main it is your man that can tell us the category that your own is from all this one he is seeing. so it will not be safe for you to now stay away from him maybe if you continue to allow him allow him you will stay away from those one ṣàmì pọ́n ṣáà náà wọ́n máa padà lùsì kányìnkányìn náà ni àwọn padà jẹun jù lẹ́yìn àwọn padà wálé náà ni so I won't tell you to stop relating with your man because you said he has many women. You understand? So that is it. Then the, the next question I have here